ìkòkò kéékèèké ò pọ́n mi lódò this is indeed very beautiful. so a ní student báyìí níbí báyìí ó ga ọ àgbà tí mo ti jẹ́ tíṣà nínú school yìí gan mi ò mọ̀ wípé ọmọ yìí ní irú talent báyìí ẹni tó bá jẹ́ àdìtí èèyàn àbí abọ́nú ló máa tí àbí ẹni tí ò mọ̀ nípa àṣà yorùbá ló máa ní kò sí ọgbọ́n nínú nǹkan tó mọ̀ sí. Ah! no no no ewu yẹn yìí beautiful jọ ṣàtúrì kan sí ọ̀rẹ́ wa nǹkan tí mo tún lè sọ náà ni ewì lórí ìwà kó wa lọ báyìí pé ó ní tọ́jú wàrí ọ̀rẹ́ mi ọlá máa ṣí lọ nílé ẹni ìwà sì máa ṣí lọ lára ènìyàn obìnrin sọ̀wánú olóhùn orí ọkọ ara dára tán ó aṣọ hmm. bẹ́ẹ̀ dá bá gbàgbé wa o máa pàdánù oríṣiríṣi ohun gbogbo ìwà lẹ́wà ọmọ ènìyàn. no no no no no no in fact mi expect kò tó ń ṣe kò sí nǹkan tó waste o mm-hmm. àmọ́ èmi fẹ́ kó tẹ̀síwájú nípa eh, ẹ̀ṣà tó ń pè mo mọ̀ pé lọ́jọ́ iwájú wàá fi kí ọba wàá fi kí joyè mm-hmm. kódà wàá fi kí àwọn èèyàn pàtàkì pàtàkì láàrin ah. má wàá jẹ́ kó di education yìí lọ́wọ́ ah ṣó yẹ advice mi fún yẹn. <laughs> wo àsìkò tẹ́mi ń gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ilé ṣé mo tún rí kan sí. Ah, ah, ah, kí ló ṣẹlẹ̀ afẹ́fọmọ lọ́mọ látàárọ̀ ó dùn lẹ́nu ẹ máa lọ sí kíláàsì tiẹ̀. in fact ọmọ yìí ṣáà ti wá àbúrò ìgbésí àwọn ọmọ àti ìyá ti wọ́n ẹ kàn sọ. ẹ bẹ́ẹ̀ báwo ni dẹ̀. ó ga o. ṣùgbọ́n sí ó ga o. o lè rárá o kánlẹ̀ àbí. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé mo fọ́n bò mo kò ṣẹjọ́ mi o pàdé mi kan ló pè mí mo dẹ̀ torí tipẹ́ wá wà nílé ló pè mo fi lọ bàtà yìí máa fi dé láti tẹ̀tí lọ́tọ̀ ẹ̀ ah, but crate kan lọ fún mi làwọn ọmọdé mo mẹ́rin bẹ́ẹ̀. Mm. Oh. but o lè win ní mi ṣá. lady. yes. ẹ kó oúnjẹ ọ̀ mi lọ anywhere àìní ẹ máa gbà ẹ ni oṣù ọ oṣù ọ. tíṣà tí kọkọ ìwọ àti tíṣà ẹ jọ ń tàkà ọtí ó sù mí o. ẹ ń parọ́ kọ̀ fún ṣẹ́ bóyá lọ gbogbo mi àti ìjà rẹ̀ akọ ọ̀dọ́. Eh, ó lè mú tọ ah. ẹnjà yín tọ mo sáko bẹ́ẹ̀ ni o ah, kírètì kan ló gbélé ìbò ní kí n mú sí. gbọ́ngàn má parẹ́ ah. ẹ wo gbogbo ìta ń sọdọ̀ ẹ̀yin guys kí ló tẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ẹ tẹ̀ dúró kẹ́ ẹ parí last period yín gbogbo wa dẹ̀ lè jọ máa lọ papọ̀ ẹ dẹ̀ lè decide láti ṣe bẹ́ẹ̀ last period sórí àmì ẹ̀ta tá a wọ̀ yìí kò sí kankan nu wa tó ti ṣe clearance ẹ̀ a ní láti lọ sí secretariat ká lọ clear ara ká lọ gba clearance wa sórí wọ̀ bó ṣe wà ó ṣe farawé you been cleared since a lè farawé ẹ̀ so kó tó yẹ ká lè tẹ̀ ṣe kí ni ká lè tẹ̀ já nìyẹn. ó ní point hmm. eh, kí gbogbo ẹ̀ tó di rọ̀tìrọ̀tì. ẹ wò á jẹ́ pé eré gbogbo dọ̀là ni. bẹ́ẹ̀ ni ẹ see you guys. okay pa ààrẹ àwọn pàdé tiẹ. Ah, wọ́n wá lòdì kan mọ́lẹ̀ mi. wọ́n wá lòdì tó bí mọ́lẹ̀ tí ò wà olórun tóbi o <laughs> eh, ó ah, ah, dáa eh. tóbi lórun. ẹwẹ ẹjẹ àlọ ẹjẹ àlọ ẹjẹ àlọ kò sí táìmù. ọmọ bara lẹ kí ló ń ṣí ẹ. torí mr bessie tó lọ yẹ ó ti rìn mí ń gà yìí so ẹ ń ja yín tán èmi kò fẹ́ lọ mu méjì tó bá ah, a máa bá a sẹkítẹ́rà. pẹ̀lú bó ṣe bọ̀ ìnà gbàtímọ̀ yẹn lọ lẹ́kọ̀ọ́. kẹ́tọ́ dùn ọmọ. Eh, ẹ don't kill yourself, I no dey there o. yàwó mo á ní ká sọ fún pé um, very early tomorrow morning mo fẹ́ padà sáà. ah adé àfúnṣe ẹyàn mọ yìí a kú ọdún náà o ẹ ṣe oríire o. very early tomorrow morning a fẹ́ padà sí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o a kú ọdún náà lágbára Ọlọ́run níwòye ọdún tó ń bọ̀ á dùn ìlọ agbára ah. so mo dẹ̀ ní kí n fún yín lélẹ́yìí pé kẹ́ má bínú sá kẹ́ bá mi má nìjẹ́ sá. ẹ tún mú nǹkan lẹ àbẹ́ ẹ̀yẹ yín lu. so òun náà sọ pé tó bá di ọ̀la so olóhùn náà máa rí yín sá. bẹ́ẹ̀ ni sá ṣe rí ìnáwó ìjẹta sáànà yẹn kò jẹ́ kí cash lè wà lọ́wọ́ mi ṣùgbọ́n ẹ má wọrí màá surprise yín tó bá máa fi tó twelve lọ́la ẹ máa rí alert. Ah, ah. kẹ máa káwọn dáàdi máa rò pé bẹ́ẹ̀ ayọ̀ àwọn ń sẹ́tìn ẹ bá mi rí wọn sọ́dà máa máa fún yín. gbogbo wa la máa ríra a máa pin ire àhálà rẹ ni àríjẹ́ kojú kan ẹ ẹ ṣorí rẹ ẹ̀yàn mọ́ ẹ̀ á dà fún yín ojú òní tì ẹ wo ògo olú ilẹ̀ jẹ́ ẹ̀ ẹ wo pé ó yá bàbá yín ti kú kẹ ẹ torí ẹ kẹlẹ ẹ ní wàá ṣọdún tá a wá ń ṣe yìí mọ ẹ wo yẹn ẹ Elédùà àwa wa pẹ̀lú ẹ ní rákòbá ṣé yóò mọ̀ pé bí egun ẹni bá jó orin orí á máa ṣàtọkùn ẹni orí á máa ṣì ẹ̀yin lògo òlù yìí tẹ ẹ sì daṣọ yìí tẹ ẹ dáàbò mi tẹ ẹ dáàbò gbogbo aṣọ yìí ara ti náà kò wá ní fàya kò ní fàya ẹ ní kàbùkù ẹ sì ní tẹ ẹ wo kálẹ̀ tètè dé ni ẹ bá bá dayọ̀ ń bí. àti dayọ̀. ó ní òun ló kó ogbélé wa ẹ wo ọmọ ni Dayọ̀ á Dayọ̀ ṣe bẹbẹ ó ṣe bẹbẹ. balẹ̀ ẹ fọkàn balẹ̀ àyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan ribiribi sílùú yìí ni odò wọ̀dẹ̀ ní ẹ fàgbàgbé orísun ẹ̀ láéláé torí àmọ́ bílù ìṣèjẹ́ sí wa. láfikún sá ẹ má wọrí kó tó di ending of next month a máa ṣe àwọn nǹkan ribiribi tí àwa ti ń plan nínú ara wa tẹ̀yìn ọmọ with support of Aunty Dayo a máa ṣe sínú ìlú yìí. so adẹ tó fi ń dá yín lójú pé very soon a máa kó àwọn foreign investors a máa kó wọn wọlú yìí so wọ́n máa ṣe oríṣiríṣi àwọn business so very soon ṣá. àjẹpáyé ti wá dáadé báyìí nìyẹn. Ah, ẹ ọlọ́run á dẹ fún yín ṣe bàbá bàbá wa o ọlọ́run á fún yín ṣe ó dé akéèyàn kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ìwé tẹ̀yìn kà òun lẹ tún fẹ́ mú papọ̀ láti fi gbèrú yìí láti fi gbé lárugẹ òun ni ẹ lágbára Ọlọ́run ojú ò wà ní tìyìn ọ̀rọ̀ yóò ní dàrú ìlú yóò túbọ̀ mọ́ aga sí ni èmi náà wà ní wẹ́yìn náà tì ẹ wo ẹ bá ń súre fún àwọn ẹ ọ̀rọ̀ wọn gbàdúrà. àdé ó ti dá wọn àwọn eléyìí kò ní ìṣẹ̀lẹ̀ yà oríire ń tẹ̀lé yín èdè ní padà lẹ́yìn yín ìmú tán ló ti mọ yín ojú òní tì yín ìfẹ́ ẹ̀ ṣe yín kò ní dojú ìjà kọ yín. ẹ ṣe sà ẹ jẹ́ káwa tètè máa lọ kà má bàa kẹta. ẹ ó dáa kò sí wàhálà ẹ ṣó nílé o. ọmọ làwọn ọmọ ẹ àwọn ọmọ tó tí ó fi bẹ lọ́wọ́ ọmọ ẹ. wọn jọ alójú. wọn gbogbo òru yìí ká ni bó bá ṣàwọn ọmọ míì nígbà bàbá wọn ti kú wọn ò ní ṣògbó yọjú sílùú mọ́. ilé ọkọ ẹ̀ tó jáde lọ báyìí èmi náà sá jáde níbi tí mo sá pamọ́ sí pé kí n sáré wá báyìí. kí wàá lè tó bá mo ti ń tálábùkù ara rẹ̀ bá jáde wọ́n ránṣẹ́ pé ọ́ ah, pẹ̀lẹ́ àmọ́ òtútù ò ti máa mú ọ báyìí. Ah, gidi kò rí bí mo ṣe ń gbọ̀n ni. Ah, ẹ dójẹ náà bẹ́ẹ̀ múrò wá. irọ́ irọ́ irọ́ irọ́ irọ́ mi ò fẹ́ rú mi ò fẹ́ rú wo gbogbo nǹkan tí mo fẹ́ rú ìwọ ni jẹ́ ń wo ẹ mọ́ra. tọkùnrin bá rí jò tóbìnrin bá pa kéjọ ṣáà ti máa sá lónìí lórí bí mo ṣe wà yìí n bá ti rí ẹ níṣẹ́ ni orí mi ò kì í pé ara mi máa gbọ́n ní màmá ṣe bíbí bíbí oògùn bíi ti wò ó kó dẹ̀ máa wò ó kó má dàbí pẹ́nu mi yájú ni o látàárọ̀ báyìí iṣẹ́ lára mi ń gbọ̀n ìmọ̀ tó ṣe mí àmọ́ òjò tó tún wá rọ̀ yìí ó wá fọ́ gbogbo rẹ̀ lójú mo fẹ́ máa lọ sí etí ìlú wọlé bí. pàṣẹ bí mo pàṣẹ tí ìgbóná kẹ ah. torí gbogbo ohun tó fẹ́ gbogbo tí tó fẹ́ gbígbóná tó fẹ́ lára tí tó fẹ́ lára ẹ̀kọ́ èmi rè. sori ara lórí burúkú lọkọ ẹ ayé ti bàjẹ́ o eh, nínú irú kọ̀ǹdíṣọ̀n báyìí ti gbogbo ètùtù tó jẹ́ kó mú ẹ ó dẹ̀ jáde tó jẹ́ kó mú ẹ tó ru ẹ bá jiná tù kó nu ẹ pẹ́ẹ́lí kí gbogbo ara ẹ bẹ̀rẹ̀ sí gbóná ó dẹ̀ jáde. ó sì máa sori burúkú ara rẹ ni ọ̀rọ̀ rẹ ti sún mi. ó dẹ̀ sọ weather for two ó sọ di weather for single fún ẹ ah, olóṣèlú o. ó sì mọ sínú. kò má ta táyé èèyàn kan bá ti bàjẹ́ báyìí ayé èèyàn kan lè dá ah. ayé mi dá ni sórí turn around let me come in from the back ẹ̀yìn ló gbà wọlé òun ni ó yẹ kó tuntun kó rà ah! mo mí sì láyé mi mo máa gẹ́gẹ́ gbogbo rẹ̀ ní gbogbo rẹ̀ náà ló dé tó ta kókó yìí. lórí burúkú olókùn ìbí ìṣòro ìbálẹ̀kùn ojú tọkọ mi o ah! ọkọ ìbéèrè ọ̀pọ̀ ìdáwọ́ lọ ń béèrè tí mo lọ́kọ méjì ni sọkọ lápàtà. àjọkẹ́ ọmọ sì wọ rárá o ní ọsílẹ̀kùn. ayé ti mo ti mọ̀ náà. Bálẹ̀ mi, èso mi ṣe sùúrù. ẹ gbọ́dọ̀ ṣe sùúrù náà kí ni ẹ tẹ gbàdá ìwálẹ̀. ẹ wo tẹ ẹ bá fẹ́ kí òkú méjì kó bọ́ọ̀lù lónìí àti pé tẹ́yìn kò bá fẹ́ fi àyà àgbà ọgbẹ́ ẹ tètè pe arákùnrin yẹn bọ́ síta kí n ṣá lọ́nà mẹ́fà bíi mẹ́ẹ̀ẹ́dógún kìkì sì máa lọ́ tèmi. láìsẹ̀ rán. ẹ ṣe sùúrù kí ló ṣe fún yín gan-an kí lẹ́yọ̀ dàpọ̀ tí ẹ̀yin fi àdá lé káàkiri wọnú ilé. sẹ́ni máa ń ṣe níbi ìrani ó dáa mo fún lónìí ìgbà tí ó bá ẹ dàárọ̀ la èmi àti ẹ̀ àdọ̀tẹ̀sẹ̀ kòmìsòkòtò náà yóò fi inú lẹ̀ fún mi ni. ẹ wo ẹ mọ̀ pé kọ́ńtà ìṣe ó lòdì sófin máa fẹ́ jẹ́ ìṣubálẹ̀ o òfin baálẹ̀ ṣé baálẹ̀ ò sí nílùú nígbà tí ń gún ìyàwó mi bí ẹṣin. Ah! tóbi àbáwọn baálẹ̀ ò sí nílùú nígbà tí bàtà ọ̀rẹ́ yín ti ro lákọ̀ọ́lákọ̀ lórí ibùsùn tèmi. ó dáa bí kún wa ló lóko ni bí pàkúté ni ìbàdí dìbà náà òun tó padà bọ̀ òun ti lọ ah! ọ̀dà tó bá yà oníyà onílé. Tommy, Tommy, what? ẹ̀yin agùnbánirọ̀ wa ṣé dáadáa ni. dáadáa ni sá ẹ ṣe ìjọ sá. à ń dúpà rẹ ẹ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ṣe ni máa fẹ́ kí gbogbo pa tí ẹ bá lè sà láti lè kọ́ ọmọ wa ní dáadáa nínú ìlú yìí máa fẹ́ kẹ́ ṣe torí mo pé ẹ̀yin sì lọ́wọ́ báyìí àmọ́ lágbára Ọlọ́run ìlú àgbè yìí. àmì <laughs> àmì sà wow um, ẹ ká sọ àǹtí. ẹ ká ah, sọ. <laughs> mi ò fi bẹ́ẹ̀ rojú yín rí nínú ìlú yìí um, àlejò làwa náà nínú ìlú yìí ẹ má bínú fún béèrè mi o. ẹ nà mi ò ń gbé ìlú yìí bọ̀t ọmọ ìlú yìí ni mi. babalóye àwọn ọkùnrin kásá yọjú síbi kan àwọn máa rí yín rọlẹ̀ ṣe ti bọ́. Hmm, ibi tá à ń lọ yẹn ṣe pàtàkì but àǹtí um, ẹ máa bá wa dúpẹ́ lọ́wọ́ olóyè o. he is such a nice man wọn ti ẹ̀ ká mọ̀ alápé àkí ń sọmọ ilé rárá. a fi sùúrù bí tí wọ́n ṣe rí nìyẹn bí gbogbo èèyàn ṣe máa lọ ń ṣeré lọ́dọ̀ wọn nìyẹn um, I can see you guys are in a hurry we see some other time. Uh, ọ̀rẹ́ so wọ́n ní ilé àbọ̀sí mi ò wọ́n máa dùn mọ́ mi kó wá ṣe kọ́kọ́ mi báyìí torí pé kí ni bí wọ́n ṣe wà lókè lọ́hún yẹn tó ń ṣiṣẹ́ yìí tó bá ń fowó ránṣẹ́ sílé a lè máa bẹ̀rẹ̀ ṣe nǹkan bí a bá dàbí ni pé àbọ̀ àbá àmọ́ tó bá rí i pé ibi tí mo gbé fàálẹ̀ yóò tẹ́ lọ́rùn ayé tó ṣe wà lókè lọ́hún. ó ti yá náà nìyẹn kò sí problem. ẹ ṣe sà. Sorry, sir. I will not do that thing again, my leg. Sorry, sir. Sorry, sir. Sorry, sir. My leg sórí wọ bọ yìí wọ bọ yìí wọ idiosi ọfẹ gbọnra mi wọrí ẹ wọn ṣe wọn ṣe nígà ọlọmọbùrọ wọn sí skul ọdọdọdọdọ pẹ student nínú skul yìí màá dìkọ̀ ẹ̀ máa jọ lójú máa yẹ mọ̀ pé fáwọn mi yàwé jọ ẹ lọ ó gẹ̀ ojú yàwé gan jọ ẹ lọ gan máa wọ̀ ni sórí wọ ń bọ̀ àbáwọ̀ sórí wọ kéré gbé ó ń ṣàfarawé àwọn ilé yàbí ó fara wọn pé pé kéré tó ẹrù bá ẹ sí wọn tó bọ̀ wọ́n ní fọ̀ọ̀mù ẹ olùwọ́ sọ bí aṣọ bí aṣọ labalaba ṣe ìjẹ́ ìjẹ́ ìjẹ́ school uniform ẹ ẹ wò bí ẹ̀mí ẹ̀ta ọ̀rọ̀ yìí kò dáríwó nù pẹ̀lú wàhálà nùjú ọ̀kẹ́tẹ́ tó ti di àárọ̀ ọ̀la tó ti bọ̀ nùsùkúlù ọ̀la ẹ̀pọ̀ ẹ̀pọ̀ pẹ́ẹ́tì wa bẹ́ẹ̀ pẹ́ẹ́tì bíbẹ́ kọ ìgbani fún yín. Ah, ah, sorry sir we no do that again. ẹ sí mi sir popsi mi ti kú. Eh, eh, eh, ẹ̀rọ lọ́hùn ẹ̀rọ lọ́hùn so ọmọ orúkọ ni ẹ so nobi lo wa nílà káyè lo òfin ọkọ lọ́sìn tó ṣe lọ́sẹ̀ rẹ̀ adáhùn tí ó ṣe àlùkò àlùkò inú ibi yẹ yú yú get out. sorry sir. bó ṣe rí torí ma torí mi ti rí dókòdókò mo nífẹ̀ẹ́ ní mo sọ yìí dókò mo nífẹ̀ẹ́ tí ẹ̀kọ́ ni mo pàdé mo pàdé pàdé tí ìkọ́ ni mo pẹ́pẹ́. àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo náà ni òbí bákan méjì ń báyìí ọ̀rọ̀ wa ń sìn àìdọ́jọ́ rẹ̀ ìwọlé ìmà sìn at the close yes or no no yes or no yes yeah right. Get out ọ̀rẹ́ wa lọlé lọsùn lọbùkọ dọ tó lọ. irú béèrè wo ni ẹ. ọjọ́ yàrá méjì. kí ló ń kọ́ ní ìjẹun skul tó ṣe tú àlàkà tá a ṣe skul. irinṣẹ́ ẹ ní nílé. ẹ bó bí wíwèé ìyá kẹ́hìn ẹ̀ tiẹ̀ náà wà lára ẹ̀ gbogbo ló lè gbogbo ló lè. èmi ojú kan lè ní ṣe náà. àwọn ọmọ tó wà lẹ́yìn sírì yẹn nìkan ó mọ̀ ọmọ ẹnìkan nìkan náà mo tẹ̀ sírọ̀sì mo tí mo ti rẹ̀ wà báyìí ni pé lọ́sibà lórí kì í pẹ́ wá. kí ló ṣe ẹ̀ka ni mo ṣe. kò ọmọ tí mo bá lé ẹ ní friday the last month Moyin àwọn mẹ́ta náà wà bẹ́ẹ̀ popsi wọn wà bẹ́ẹ̀ kàn mí sẹ́wọ̀n sójà ní popsi Moyin wọn wà lọ fún principal wọn ni kì í pè wá kódà mo mọ̀ pọ́n ti lóyún ni. wọn ni kí wọn. Ah, ah. ọmọ yẹn wà bẹ́ẹ̀ pẹ̀lú principal kan dájú. mo pàrọ̀ ẹ̀fọ́ ẹ lánàá ni wọ́n pè é jọ. ẹ̀rù ti bá mi rè é wọ́n kọ́ ló yá ẹ̀ lórí ọ̀rọ̀ àdáwọ̀ ni. ká tó rẹ́rìn-ín ó dìgbò ká tó rẹ̀fọ́n ó dandan ká tó rábì àmọ́ bí yeye mi àjọkẹ́ ó dì ń bá táyé wá ìyá mi ni o wọn kì í bí ọlọ́gbọ́n èrò wọn kì í bí ọlọ́gbọ́n ìwọ fà ṣebí wọ lọmọ pín ire láre ikán ò gbọ́dọ̀ jọkan ikán ò gbọ́dọ̀ jọkan nílé ọlọ́fà mọ́jọ́ ìjọ kan bá jù kan ogun ní kó wọn lọ ìyá mi abiyamọ tòótọ́ ni o àjọkẹ́. àbíkẹ́ ah ọkọ mi bó ti ṣe ń kì mí látàárọ̀ bẹ́ẹ̀ ni mò ń gbọ́ torí mi sì ń wú ah ọkọ mi lágbára elédùà ó débi gíga o òkìkí rẹ ó kàn káàkiri gbogbo àgbà láyé ó di gọ́fúnà ó di èèyàn ńláńláńlá ló máa bá ṣe ó kárí ọkọ mi ọmú múnú ìwọ náà dùn ó ọkọ mi ó sóríire ó ṣoríire ó dèèyàn ńláńlá láti tó rí gbogbo sí ara mi tó bá mi gbọ́nù lẹ́yẹ kankan tí ò ní kun kankan. ẹ màámi màámi ìjọ wo lèmi náà máa di agùnbánirọ̀ bíi ti kọpa wálé kọpa tóbi kọpa jọmí lójú. ọkọ mi ṣé o mọ̀ pé ojú ló ń kan gi ẹ̀yìn tó ń wó ṣé o mọ̀ pé wọ́n fi kóná gbẹ̀yìn ni sórí ìwọ mójútó ẹ̀kọ́ rẹ̀ kó o kàwé rẹ̀ torí tó o bẹ́ẹ̀ lè kàwé rẹ̀ dáadáa ìwọ náà ó soríire sórí gbogbo òsì ara mi yìí ló bá ń gbọ̀nà yíká yíká yíká ọkọ mi. màámi tẹ́tẹ̀ mọ̀ pé bọ́lọ́run ṣe fún mi lẹ́bùn tó síbẹ̀ náà mo kọjú mẹ́kọ̀ọ́ mi. ìwọ sí àmọ́ àgbọn tí mo sọ ìwọ kàwé rẹ dáadáa kó o dẹ̀ mójútó ẹ̀kọ́ rẹ̀. màámi. ìyá mi ni o ìyá lálábàárù ọmọ òrìṣà bí sí láyé mm. ìyá mi àjọkẹ́ yèyé mi ni o. àbíkẹ́ olóhùn yọ̀ òkèèrè báyìí mo ti ń gbóhùn ẹ̀ tán tán tán ó dá mi lójú pé torí mọ́mì nìkan kọ́ ló ṣe ń kí oríkì torí ọjọ́ ọ̀la tiwọn náà ni lágbára ọlọ́run ohun yìí báyà gbé ẹ débi gíga ẹ ẹ wò mọ́mì ẹ má bínú jàre ẹ kalẹ́. ẹ kalẹ́ o ó mà ṣọwọ́ alẹ́ kọ́ passion ṣé ò sí. mọ́mì kò kú sí nǹkan kan torí ká rí ni lóde kò tó ká bá ní délé gangan la fi mọ̀ ṣe ẹni. ẹ̀yin ẹ wo mọ́ mi torí ọ̀rọ̀ àbúrò mi àbíkẹ́ ni mo ṣe wá rí yín. <laughs> ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ẹ ṣe ẹ jókòó. ẹ ṣe mà ṣe rí àbíkẹ́ tẹ̀ ń wò yìí ó jẹ́ ọmọ tó ń ní ẹ̀bùn gan ni tó sì máa ń wó mi lórí mo wá bẹ̀yìn torí ọlọ́run mi fẹ́ kẹ́ fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan àbíkẹ́ lágbára ọlọ́run ohun ẹ̀ yìí wàá fi kí ọba wàá fi kí joyè wàá fi débi gíga wàá fi lọ rú òkè ẹ ṣeun ẹ kúfẹ̀ẹ́ agbọ́rọ̀ ọlọ́run gbogbo wa lákèrè òkú délé. àmì o àmì o àbí kẹ́mi olóhùn iyọ̀ ṣé mo lè gbọ́ ẹ sí i. <laughs> olùkọ́ mi ò kọ́ pàjọ mi lójú kò sẹ́ni tólùkọ́ mi ò lè kọ́ bó ṣe dókítà ni olùkọ́ mi ó kọ́ bó ṣe lọ́ọ̀yà ni olùkọ́ mi ó kọ́ ṣèbí wo ni adúmáradán o. <laughs> Ah, ẹ kú iṣẹ́ ṣàlàfíà lẹ́wà ẹ pẹ̀lẹ́ wọ́n ní tíyàn bá lọ sírí àjò ó di dandan kíyàn padà sílé wọ́n ní ìgbà èwe la máa ń ṣeré pẹ́pẹ́pẹ́ ìgboro lówó wà ọdún ni mo wá ṣe ọdún dẹ̀ ti tán ó di dandan kí n padà sí ìgboro due to my business èyí náà dẹ̀ mọ̀ pé ojú mẹ́wàá ojoojú ẹni. Hmm, hmm, òótọ́ ni ẹ wo ìdíṣẹ́ ẹni tiẹ̀ ni a ti mọ̀ ní lọ́lẹ̀ kéèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ kó lè jèrè ni ọlọ́run akúkú pèsè iṣẹ́ rí fún gbogbo wa. àmín àmín àmín. yẹ́ẹ̀ ẹ wo ọlọ́run aṣọ yín ẹ délé láyọ̀ àmọ́ tẹ bá wá délé ẹ má gbàgbé àwa náà báwa ṣe wà yìí aṣọ yín sin ìlú lọ́wọ́ kí ọlọ́run kó pèsè iṣẹ́ àlùbáríkà fún gbogbo wa. ọlọ́run ò ní gbàgbé gbogbo wa tẹ bá wá ṣe tán nílùú wa ń bíbà bó lẹ ń lọ gangan. èkó ni èkó àkété. ẹ èkó lẹ ń gbé. èkó ni. ṣé pẹ̀lú náà já sí. jù bẹ́ẹ̀ lọ mà. <laughs> good ẹ ẹ ṣe wá fẹ́ gbọ́ tẹ bá ti parí sẹ́fìsì yín ẹ̀yin ẹ pè mí ká pàdé lẹ́kọ̀ọ́ hmm, ọlọ́run á jẹ́ ká múra jù báyìí lọ ṣá. àmín. <laughs> ẹ jẹ́ kí n fún yín nọ́mbà mi. ah ok. <laughs> Yeah, you can give to the others. Okay, no problem. All right, ma'am. Yeah. And the same street. Yeah, right. All right. Yeah, bye. Ah. Hey, Timmy. ẹja ńlá ló ń lọ yẹn jásì. ẹja kọ eku ni kí ló máa ń sọ̀rọ̀ ẹ̀ gan-an ó má ti pọ́n ti fi ìlú fún lọ́rọ̀ lóbìnrin dé. I don't want to problem this for Christ's sake. ọ̀gbẹ́ni wọ kọ́kọ́ ni nǹkan ṣe náà ṣojú ń dùn ẹ̀ ni wo ẹja ńlá ni kọ́kọ́ irin ńlá tó ṣú ọ. ẹ ti gbogbo ẹ̀rí rẹ́sù rẹ́sù. kí ni ó tọ́ rẹ̀ oró ọmọ tó tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ti rẹ́sù rẹ́sù. olùkọ́jú àwọn abúlé tó ń lé kiri ni olóòtú olórí ẹ̀ máa gbá wọn lágo lálẹ́. ọlọ́tọ̀ sọ wípé tòun ọ̀tọ̀ ló ṣe kọ́ lé ẹ̀ sókè gogoro the man does not support them at all ìdí nìyẹn tí square ṣe mú forward. I am not disputing that fact but òótọ́ ọbẹ̀ ni pé láláì ṣe pé gbogbo wọn fi ọwọ́ sowọ́pọ̀ báyìí. see only Mali will better outcome that's the truth. in my own perspective they had put their eggs in one basket lẹ́yìn tó túmọ̀ sí wípé tí plan ọba work ó ń ṣe kẹ́fọ́ tó waste. ẹ wo tí ẹ bá ní rí i pé àbàtì mi rí bákan we are all here for your purpose. Uh, mo rò pé about a the school I take ká pé let put them through àwọn ìgbésẹ̀ àti kọ́ta bá lé lọ́kọ̀ Come on, dá sí náà ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí gbogbo wa lójú tì o. exactly my point. so ṣé pé mi àti ẹ̀sìn lè padà wà the same page no matter what as a core member i need láti make impact níbi tá a ti ń serve not just academically alone but socially and morally. yes ìgbà yẹn gbogbo la ṣe useful for community. nice one. that's it you're right. show mọ Huh? ẹ ra sa ẹ yes sir She àlàáfíà ni mo bá everybody. yes sir. I'm happy, I'm happy to hear that. You túmọ̀ sí pé ẹ safe. From the look of things, ìlú yìí náà bad now. <laughs> wow. So, you have a call, sir. Sorry? Hello? Gbé phone. fún. Hello? Kí ló yẹ tó kúrò ní duty tí o sọ fún any officer àwọn kan tó dẹ̀ kúrò mẹ́? Keep short! I don't want to hear anything from you because I'm not ready to listen good good ìyẹn ló máa kọ́ ẹ pé next time tó bá fẹ́ kúrò ní títì òun láti report fún ọ́fíìsà kan pé o fẹ́ lọ ibì o ó yá dá fóònù fọkàdà fọ́gà ẹ̀ ẹ̀ lé ìwọ good mo ń bá ẹ sọ̀rọ̀ yìí Abẹ́òkúta ni mo wà báyìí mo dẹ̀ máa lọ bí bóyá bí àná àbí tí mo wà yìí tí n bá kúrò bí n máa lọ síbàdàn dómi ò ní pẹ́ ń bàdàn tí n bá kúrò ní bàdàn ni mo ṣe máa padà sí èkó ní ọ́fíìsì so láti sìn ín lọ jẹ́ kó máa ṣe press up mo gbọ́dọ̀ bá lẹ́nu press up yẹn tí mo máa fi ní gbogbo òní tí mo sọ tí mo fi dé ni o à ń gbọ́ mi listen listen carefully tí o bá pàdùn ẹ̀ tí mo fi dé oh you are fired good day habit. oh daddy that is too much. kọ́mọ eh, ọjọ́ mi lójú ò ní ìdè sórí discipline is one of major rules ta nínú iṣẹ́ wa so o máa ṣe kò lè kú kò mọ̀ kò lè kú. <laughs> ṣé ká wọlé ká sọ̀rọ̀ ní abẹ́ wàyínà ọ̀rẹ́. Ah, come on ah, pẹ̀lú àwọn èèyàn tí mo bá yìí ah, ó yẹ kí n ṣe lè bá yín ṣe àbí kí lè fíl. ọ̀dà bẹ́ẹ̀ náà. Eh, ọmọ kan jẹ́ kí mi àti ẹ wọlé ká lọ sọ̀rọ̀ wa mo yín padà bọ̀ o ẹ ṣe bó ṣe wù yín o <laughs> inú bí dùn láti mọ gbogbo yín o. guys i'm coming. All right. Eh, eh, jọ mí lójú o bàbá mi lókè jọ mí lójú o sọ̀rọ̀ mi dayọ̀ ìwọ ni mo fẹ́ láyé mi ìwọ ni mo ní má fi mi sílẹ̀ jọ mí lójú o sọ̀rọ̀ mi dayọ̀ jọ mí lójú o bàbá mi lókè jọ o sọ̀rọ̀ mi dayọ̀ jọ yẹmi. Oh, afa báwo mi ò rẹ́ skul àtàárọ̀ ni kí ló ṣẹlẹ̀ gangan ẹ́ nígbà wo ah, ah, báwo wá ní ọ̀tún ọba. I will call you later. Eh? All right. kókí ló wà. Ah. ọ ọ wọn ṣe farabalẹ̀ farabalẹ̀ ọlọ́run á fún wọn lálàáfíà o tọ́jú wọn dáadáa o máa kánjú pé òun rush láti máa bọ̀ níbí o torí pé mo sọ principal kan pé kàn rẹ̀ díẹ̀ mi láì mọ̀ pé o ti ti travel má worry no problem all right èmi náà pẹ́ tí wọ́n ti kúrò ní school all right. Ah, ah. yẹmi nìyẹn o. yẹmi mà ní. Ah, kí ló sọ pé ó ṣẹlẹ̀. wọ́n ṣe ló lọ sick so ó sáré rush down sí kogi láàárọ̀ àmì ah, ah. ah, náà rí pé mi rẹ̀ skul àtàrà wọ́n bí tẹ́tí dé pamukọ́bẹ̀ lọ́dọ̀ principal. kí ni principal wa ń sọ lórí àwọn ilẹ̀kùn tó ti pa yìí. ẹyin kan tó ṣe pé wọ́n renovate àwọn bí ni wọ́n ṣe gbogbo inú ẹ̀ wọ́n wà fẹ́ káwọn ọmọ ẹ̀ wọlé kọ́ lọ dàrú so wọ́n fi ti side so gbogbo other side yẹn wà open. ó ti tó gbà yẹn àwọn ò kọ́ bọ́ class ká máa lọlé. bẹ́ẹ̀ ti ẹ da how far peter lọ. ìwọ náà ni mò ń dúró dè má dẹ̀ gba nọ́mbà má lè bá sọ̀rọ̀ létà. lọ́wọ́ àti láìkò owó jù. má gba nọ́mbà Yẹmí létà má bá sọ̀rọ̀. irọ́ tí akọ̀yẹ abo ọ̀pá fóbi ẹ̀ tó ní màá kọ́lé fún ẹ máa rọ mọ́tò fún ẹ gbogbo àwa lọ bẹ̀rẹ̀bẹ̀. no no no no no <laughs> ṣé orí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ aṣàjẹ́ má sẹ́lẹ̀ mi o. Hmm nǹkan tí mi ò bá ní ṣe mi ò ní sọ rárá bọ nǹkan tó bá mú mi sọ jáde lẹ́nu ah ó dá mi lójú pé dandan ni kẹ́lẹ́dà mi fún mi ṣe <laughs> telling you. wo mo ti bá rí ẹ tán báyìí hmm. mi ì délé purọ́ fún ẹ torí ẹrù ẹ ń bà mí ẹnu ẹ ti dùn jù. òwe ẹ mi sórí tẹnu mi ò bá dùn ìyẹn á túmọ̀ sí pé ọ̀rọ̀ ìfẹ́ mi kò rí bí dúró sí nínú ara ẹ nìyẹn hmm. sórí ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ẹni tí a bá fẹ́ ni kódà kó fi oyin sẹ́nu báyìí kó fi kíyàn èèyàn kàwé pé ariwo ọjà lásán ni i'm telling you. <laughs> mo ti wá rí ẹ tán o ti ṣe rí ẹzẹ dàda kó tó wá bá mi hmm. ah, ah, jọ inú ìwé wo ló ti ń yọ díẹ̀díẹ̀. èmi ìwé erémọdé nìyẹn <laughs> wo sórí bí mo ṣe ń wò ẹ́ yìí tí mò ń wò ẹ́ látòrí tí mò ń wò ẹ́ désàlẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń gùn mí hmm. ọ̀rọ̀ ń gbé mi nínú tó o bá lọ fún mi láyè pẹ́rẹ́ kí n máa sọ̀rọ̀ yìí lọ títí tílé ọ̀la máa fi mọ́ mi ò máa nífẹ̀ẹ́ yẹ kan pé méjì. Oh, ó dáa àti gbọ́ àti ti gbà <laughs> mo ti dé yànnà lé mi mo fẹ́ máa lọ́ntẹ̀ mi thank you <laughs> nísìnyí gan ni mo ṣẹ̀ṣẹ̀ gbà pé jọmí lójú gan-an lórúkọ ẹ̀. Mm. ẹ̀yin ni ká ṣàbẹ̀ kẹ́ má tọ́n tébù mọ́ wa lọ́wọ́ kẹ́ dẹ̀ má ṣe ń géèmù mọ́ wa lọ́wọ́ o ibi tí ẹ fọ̀rọ̀ sí ni kẹ́ ká bà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló ṣe máa wà má wọrí mo yọ̀ǹda ẹ̀. all right bye bye. àmọ́ ríra later. yes. yàtọ̀ take care. Yeah, bye. Bye. But what took you so long to call me? Emma, má bínú, ẹ mọ̀ pé iṣẹ́ àwọn olùkọ́ bíi káwọn tó gbéṣẹ́ fún wa kán lọ sùn ni. Àwa la máa ṣiṣẹ́ bí ẹni máa kú, àṣekúdórógbó ni. <laughs> ká tó ká àwọn ọmọ ní class ká tó prepare lesson note ká tó tó padà lọ sí class lọ kàwé tá a máa kọ́ wọn ẹ wo kò yí sí rárá o kọ́ ló ń ṣàánú wa ni. anyway ṣé gbogbo ẹ̀ ń dùn ṣá. àkókò ah, ń dúpẹ́ fọlọ́run à ń tì wẹ́rẹ́wẹ́rẹ́. ìgbà wo gan lè máa ṣetán torí mo fẹ́ kí mi àti ẹ ríra padà. ẹ wo láìpẹ́ ni àtònímọ̀ni ni kò tó àtànàmọ́nà ká tó ṣẹ́jú pẹ́ àwa náà ti ṣetán. um, point of correction don't make things difficult for yourself láti pè mí lórúkọ. Hmm? pè mí lórúkọ náà ẹgbẹ́ ni wá. ẹgbẹ́ kẹ̀. kí ni ha ok bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn ah, ah, i'm mature now understanding the lo matter. màá pè ẹ́ lálẹ́. alẹ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ mo máa wà ní fídíò. ẹ ẹ bó o lè pè mí kó tó wọnú church náà. ok ok. I will do that. Okay. Bye. Bye bye. Ó dìgbà kan náà. Tabasco. You. Kí ló ń ṣe? Wọ́n àti tàlẹ́ jọ ń fọ́ọ̀mù sáré rẹ̀ fún mi. Ebi lédi nìyẹn ni tó fún wa nọ́mbẹ̀ lọ́jọ́ yẹn èjì to drive mọ́tò bọ̀gì ni tá a pàdé nígbà tá a ń obi that sexy mama. ìgbín tẹnumọ́ gé ogun. díẹ̀ báyìí ló kù kí igi mú ẹlẹ́dẹ̀ kò wọnú. come on àwọn ṣì. kò kó bí ìjọ̀gbọ̀n. Ah, ẹ yà ah. ẹ láti wọn dẹ mọ̀ pé ẹ ní fóònù lè pè yín sí ẹ dá mi dúró síbí for nothing. àmọ́ àbẹ̀rù. kò dáná. iṣẹ́ tó rọ mi náà ni mo sáré lọ ṣe mo sáré lọ yanjú ẹ̀ ẹ̀ pa. o <laughs> ṣe wòye. dọ́wọ́ olùbíyà mi ah, ìyá yín so mọ̀ kí èmi ni gbogbo yẹn ń pè lọ́kẹ̀rẹ́. ó ó ó ó dánwò dẹ̀ ló bí ya ọ̀kẹ́rẹ́. ó oh, oh, tali ó oh, tali ó tali ó tali. bó ṣe wòye pẹ́ lórí ẹ̀ ní orúkọ ẹ̀ ń jẹ́ bó bá mu tán obìnrin tó bá fi kọlù pẹ̀rẹ́ báyìí mo promise yẹ kó lè padà wá gbá release. nígbà tí ejò bá wá ta. o ti rí ṣèbérí ìyẹn máa ń fẹ́ lọ́rùn ni o. Ah! <laughs> o ti darí ẹ̀ kò sí wèrè ẹ wò ṣẹ́rí tí kinní ìbá fi lè rí bẹ́ẹ̀ ṣe tó bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe máa jẹ yín lójú. àwọn jẹ yín lójú. máa jẹ yín lójú. ọgbà jẹ yín lójú. Ah! ok but um, Ochiku ní ó sì ní iṣẹ́ kan tí mo fẹ́ kẹ́ bá mi ṣe but ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ testron eléyìí kí n examine ẹ̀ kí n wo nǹkan tó máa mú jáde màá pè é later. àwọn àkùnrin ní sẹ́wù <laughs> ìparí dán o <laughs> kí ni mo mọ ẹ̀ sí báyìí everything gbogbo ní life ó ṣe ìjì. yébà ibi tí mò ń tọ́jú owó sí ó ti wú kọjá bí mo ṣe rò olómi ti kún ìjọ tí bàbá fọ àwùjá lórúkọ mọ́tò ti máa ra àwùjá. àwùjá àwùjá ẹ gbà <laughs> ẹ mọ kankan wá dọ̀wọ́ ẹ̀ o ìwọ rí mọ́tò kò pọ̀ kẹ̀rẹ́ rí irọ́ mọ́tò ní pọ̀ kẹ̀rẹ́ láyé àṣírí <laughs> mi All right, no problem. Yes. Oh, hello. Ah, Hi, Frank. Hey, babe. What's <laughs> up? lójú tọrẹ wa nìkan. Yes. Mo ṣe mọ̀ wípé ẹni tí yàn bá ń fẹ́ ilé ò máa ń jìn. Kí lẹ mì? Ah. Àbí jọ̀mí lójú kọ́ lélẹ́yìn ni nígbà kan tá bá ní kó wá kí wa. Eh excuses me all the time unlike now. just like àgbà tí wọ́n bá fi lé wa ṣàrẹ́ just like in the same compound you know it's too funny. <laughs> Oh, ẹ má bínú gbà yín ẹ jẹ́ kí mi máa padà sílé mi. Hmm, padà kẹ̀ wo èmi máa lè káwọ́ sẹ́yìn rojọ́ níwájú ọ̀rẹ́ mi tí tóbi bá fi rí ẹ lénìí ó lè sick. Hmm, ọkùnrin. <laughs> tọ́mi lójú ìwọ mọ̀ pé èso kan wà ìfẹ́ ló ń jẹ́ ìbẹ̀rẹ̀ báyìí ó máa ń le koko bí òkúta ni tó bá dàrin báyìí ó bà ó rọ̀ ju ẹ̀bà lọ <laughs> máyà ká fi tiwa kó bá ti it's inside. all right thanks so much a tún máa ríra. later. Yeah. all right. <laughs> kí ló ha ẹ lẹ́nu. o gbọ́ wọn mi ni. kí n ṣe ní gbọ́. <laughs> fàbúyàn tuntun rárá tóbi àsìkò tó ti yẹ kan tóbi tí mo wá dá kó ṣẹlẹ̀ rí agbọn tó máa replace ẹ ni tóbi mo hmm. mọ̀ pàwé ìwà yẹn. máa stop out. ká ẹ pẹ̀lẹ́ madam. ẹ ṣe bọ. èmi ni mo ní kí wọ́n pè yín wá kẹ́tọ́ lọ pé kẹrẹ jù sí kò sí nǹkan tó ń ṣe mí o you're fine. ẹ báwo wá ní èsì result náà. nǹkan tí ẹ sọ fún wa pé ó ṣe yín kọ́ ló ṣe yín nǹkan mìíràn ṣe yín entirely congratulations you're pregnant you're six weeks now. oyún. yes. Oh. even though mo ti sọ fún àwọn ọ̀rẹ́ yìí tí wọ́n gbẹ̀yìn wá síbí báyìí and they were very happy for you inú wọn dùn gan ni seriously and ẹ wò ó kí ló ṣẹlẹ̀ ah, ṣé ni yóò dùn ni ó yẹ kí ni yín máa dùn ni ah, you are not too young after all you are mature enough to start having babies and at the same time you are a graduate ó yẹ kí ẹ gbàlú kẹ máa jó ni o nǹkan ayọ̀ lélẹ́yìí o you should be very happy and bá a ṣe ń discharge ten nọ́ọ̀sì yìí ẹ make sure pé ẹ ń sùn ẹ dẹ̀ ń lo oògùn yín dáadáa kẹ máa rest dáadáa kẹ dẹ̀ máa fún medical check up all the time ṣe gbọ́ ma. ẹ máa rest ẹ rest. what are you saying? arúgbó lélẹ́yìí náà. For me, I am not even ready for search. So what are we arguing over? Yeah. we tí mo tún àgbọ̀ngàn kan nìyẹn. Wọ́n tún fẹ́ bọ́lá tẹnu ẹ nìyẹn. Wo wo jẹ́ tuntun Ah, wàá tún alátaminate ẹni now. She's not even ready to cooperate, that's the problem. Ó kàn fẹ́ sọ mí dóní yẹ̀yẹ́ ni. Ok, iṣẹ́ tá à ń wá káàkiri náà, ni ò tí certain yìí. So what are we saying? <laughs> To me, ẹ tó gbẹ́ kòtò kò gbẹ̀jì, ẹ tó dẹ̀ kò síbẹ̀ kò kọ̀ lápá. Wàá tún àláti wá solution sí kò ṣẹ́ ni. Ẹ ah, ah tó bá kọjú sí ẹ̀kọ́ ta tó bá kọ́ ìsí ẹ̀kọ́ ta tó bá kú ọ nìkan tí ó ra rẹ̀ pa mẹ́ẹ́ ló sọmọdé mọ̀nà. ó ti ń yé mi bọ̀ tí ó yẹ o kò sí wàhálà. ó yẹ o wọ́n fún mi lómi. ó wàhálà. compassion gbà sàbó lóògùn ṣe wí ni o torí pé a wí fún ni kó tó dání àgbà ìjàkadì ni o sàbó lóògùn ṣe wí ni o. tí n bá ṣáà ti ṣe bẹ́ẹ̀ ṣe ni kí n ṣe yẹn ó dá yín lójú pé kò ní sí wàhálà. rárá o kò sí wàhálà kankan rárá àmọ́ ìkìlọ̀ kan wà. ìkìlọ̀ hmm. kí ni ìkìlọ̀ náà. jókòó. ṣó o rí bí wàá tọmọbìnrin ìbá ti wá ní àṣepọ̀ tán ó máa sùn lọ fọnfọn tó bá ti wá sùn lọ fọnfọn ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ló máa tó jí tó bá ti wá jí ẹ̀jẹ̀ díẹ̀ máa wá jáde lójú ara ẹ̀ àbùṣe bá bùṣe. oorun ẹ̀jẹ̀ ẹ wò ẹ dúró kẹrẹ ṣé kò ṣàní sí wàhálà kankan. àpẹẹrẹ o kò jù bẹ́ẹ̀ lọ. o <laughs> sì dá so èló ni ká wá mú wá báyìí. <laughs> that one it is not me we take it it's irúnmalẹ̀ <laughs> yẹn ni pé àwọn irúnmalẹ̀ ló máa gbà <laughs> any amount you get goes. ah ó dá ó dá ó dá mo ti understand ọ̀rọ̀ yìí ti yé mi sherry <laughs> mm-hmm. mo ti notice pé àtìgbà tí èmi àti yín ti jọ ń ṣe um, ẹ ti upgrade english ti pọ̀ jù nínú ọ̀rọ̀ yín sí gan that's good. yes yes it's true money bring out my english ah. money is education. I know you, I know education, I know money, I know eh, eh, everything in the world. Yeah, Thank you <laughs> you are good. Okay now. Pari. Àgbàdo lè anytime any day call me, I answer you. Pàtẹ́ Pàtẹ́ pàtẹ́ ni Tọ́jà bá tú tọ́ ọ̀rẹ́ wa. Pàtẹ́ pàtẹ́ ni ó Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Pẹ̀lẹ́. Ẹ̀gbọ́n mi. Ọjà mi àwọn ará ilé ń kọ́. àlàáfíà rẹ dìde wọn wà. gbogbo àwọn ará abúlé. àlàáfíà àlàáfíà rẹ dìde wọn wà. ẹ ó rí ń gbé mi wá ìpàdé mọ̀lẹ́bí yà ṣe léje lò ó yẹ kó wà lébẹ̀ dídẹ bí ìrètí rẹ a ò rí ẹ. ẹ má bínú bàbá èmi náà pé kò dábẹ́ mi ò ṣe wá àmọ́ nǹkan tó ṣe pàtàkì sí mi náà ni mo jẹ́ kí n wá ìgbà yẹn lọ́jà mi dé mi ìdẹ̀lẹ̀ fi ọjà mi sílẹ̀ èyí náà máa wọ ẹ wà ń bẹ̀ gan-an wọ́n ṣe ń ṣe bó ṣe wọn. kíyàn má wàá lọ sí nbẹ ni mo ṣe ní kí n dúró kí n clear ọjà mi kí n gbà pé àsìkò wà fún ọ̀rọ̀ mọ̀lẹ́bí. bá wa bá wa. ẹ má bínú. ẹ Ọlọ́run adé máa fèrè sọjà náà. Hmm. ṣé wàá rí òun jẹ́ kí dèdè bí gbé mi nìde pé kí n wá bí ikán ẹnu pàdé náà ẹ ẹ Dayọ̀ òtítọ́ nọkọ òtítọ́ hmm. nọkọ ó ti kàwé débi iná pẹ̀rẹ̀ ó kàwé débi èèyàn kàwé dé oníṣẹ́ ah, ah. lọ́wọ́ èdè ń ṣiṣẹ́ yẹ̀bùyẹ̀bù rárá oníṣẹ́ gidi lọ́wọ́ ọmọ ìṣe mú yangàn rẹ̀ ah, èèyàn kò gbọ́dọ̀ nírú rẹ̀ kó pòun kò nà mọ́ yóò bá dẹ́ wípé ọkọ ra dé orí àyà kóbìnrin bá wà kí kò nà kọ́ ìlọkulọ̀ ọ̀ràn màmá fi lọ ó jẹun kan ẹbí lóminú. bẹ́ẹ̀ ni bàbá mi àmọ́. Amon èmi náà ti ń wò pé màá tó mú ọkọ wálé fún yín lóòótọ́ mo sílẹ̀ ní tí mo fẹ́ fẹ́ láìpẹ́ láì jìnnà ẹ̀ mọ̀ kódà àgùnbẹ̀ ṣe ń bá mi sọ yìí tẹ bá ṣe ń lọ báyìí ni màá ti sọ fún pé wo àwọn mọ̀lẹ́bí mi ti ń sọ̀rọ̀ kíá báyìí gbogbo nǹkan tó fẹ́ ṣe. inú gbogbo wa dùn sí i wò mí n kò fẹ́ torí ilé ìpadà wà bí o. èrè <laughs> padà wà bọ́ máa jẹ́ kó yé òun náà bẹ́ẹ̀. <laughs> ìkejì lè bẹ́ẹ̀ ó rí i pé. Eh, dadi mò ń ṣe nǹkan kan tẹ́lẹ̀ nínú ilé kẹ́tó dé ni ẹ jẹ́ kí n sáré parí ẹ̀ dẹ̀ máa mú nǹkan tí mo fi wá fún yín wá. ọ̀dà ọ̀dà ọ̀dà bá. ọ̀dà mo bọ̀ sá. ìyẹn náà dáa. mo dáràn orógbó. Ah, ah. kí ló ah, lára mi. kí ló ti rẹ́jẹ̀ kí ló kí ni gbogbo lè. ẹ̀jẹ̀ wẹ̀jẹ̀ lára mi tóbi. oṣù àgbègbè ń ṣe pé nǹkan oṣù ẹyẹ ló tún padà wáyé. no ok dìde jẹ́ ká máa lọ sọ spirit e, eléyìí ti pọ̀ jù náà. orógbó. sórí bí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa sórí ewé ń jẹ́ ògùn jẹ́ o ogun tí o bá ti jẹ́ ewé ẹ̀ ti di kan nìyẹn o ó ní láti jẹ́ pé ewé yẹn ti di kan. ẹ jọ kí kí kí ni rubbish test lẹnu fẹ́ rò pé mò ń bá yín ṣeré ni mo sọ pé èèyàn ti sùn for the past four days kò jí kò jẹun ẹ̀dẹ̀ ń bá mi sọ ọ̀kadìkà tí ewé dín ewé ò pé. sórí the Guinness Book of Record tó ti tí orúkọ báyìí bá ti wáyé omi ti tẹ ìwọ̀ ọ̀gbìn lẹ́nu nìyẹn o. kí ni tí mo yẹn sà. àfàìmọ̀ kò má jà sí kú. ikú. bẹ́ẹ̀ni ọmọ sójà. bẹ́ẹ̀ni wọn ló máa tẹ kí á tẹ o. a nǹkan ti ṣe mí. bá stand dáadáa ni o. wọ́n bí wa o o ti ń ṣojo o sórí n tó wà lọ́wọ́ yìí o kàn fi ń lo ojúbòrò o ń ojúbòrò you are cleaning your face you are mopping your face and you are not sweating why sweating now why mopping hmm. why yes what's the problem. òkèrè. ọ̀rọ̀ tá a kò fi máa bí ewu jù ó ti padà bí ẹlẹ́rẹ̀ gan ni ẹ̀ o. kódà kó má jọ mi lójúmọ́ kó má jọ anybody lójúmọ́ kó má jọ wọ̀gàn lójúmọ́ kó má jọ anybody lójúmọ́ àwo lọ o. àwo lọ. àwo lọ tiẹ̀ nìyẹn jọmí lójú kú. wọn ni kò tẹ káàtì gẹ́gẹ́ bí ọkùnrin o ọ̀kẹ́rẹ́ lọ. ọ̀kẹ́rẹ́. mo wọ ojú jùlọ. ọ̀kẹ́rẹ́. ọ̀kẹ́rẹ́ wọ jùlọ. ọ̀kẹ́rẹ́ wọ jùlọ. ọ̀kẹ́rẹ́ wọ jùlọ. ẹ ti bà tèmi jẹ́ o. ọ̀kẹ́rẹ́ wọ jùlọ. ẹ ti bà tèmi jẹ́ o. ọ̀kẹ́rẹ́. jọmí lójú jọmí lójú ẹ ti bà tèmi jẹ́ o. ọ̀kẹ́rẹ́ ti bà tèmi jẹ́ o. jọmí lójú ikú ikú kẹ. ah ọ̀kẹ́rẹ́. ayi ayi ayi nǹkan ti ṣe mí o. ọ̀kẹ́rẹ́. Okay. des sɔnji ah. ó mí nà ó ẹni tó ti kú máa ń ni. ọ̀kẹ́rẹ́ ọ̀kẹ́rẹ́. come on, Wadi. Get him! Do it, brother! Get up! Get up! Get up! Get up! Will you? Yeah. Get up! Yeah. Get up, my friend! Yes, sir. Go, go, go! Yeah. Yeah. Yeah. Yeah. You. Yeah. You. Yeah. Yeah. Yes, sir. Get up! Get up! Get up! Get up! Get up! Get up! Now! One, two! One, two! One, two! One, two! Now! You never see that, oh. you. You no. never see her. One, two! Move! Move! Up! Up! Up! Officer! Down! Down! Down! Down! Up! Up! Up! Yeah, stab him! Stab him! Stab him! Stab him! Yeah! Yeah! Yeah! Yeah! Ah, you never see that! take water, carry water. Take water, carry water. Take water. Take water, carry water. Take water, carry water. Take water. Take water, carry water. Take water. Take water. Take water, carry water. ọlọ́run ò ní jẹ́ ooo ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ ó dẹ̀ dìde ó dẹ̀ dìde nítorí ọlọ́run dìde náà ó kí ni gbogbo eléyìí náà ó dẹ̀ dìde. tóbi kí ló tún gbálẹ̀ kùn mọ́ rí kí ló ṣẹlẹ̀ ṣé kò sí kankan. mo ti ní problem mo ti fi ọwọ́ mi fa nǹkan mi ò ká oyún yẹn ni mo ní kí n ṣẹ́ wọ́n bá fún mi ní nǹkan kan kí n lò fún nǹkan yẹn ni mo lò fún oyún ti wálẹ̀ láti jẹrin báyìí kò dìde. Ah! láti jẹrin mo sọ náà ah, ah. kò gbálẹ̀kùn orí kí ló ń ṣẹlẹ̀ báyìí gan kí la ṣe. ha ìwọ Tóbi what's your problem stop shouting out you have a speech round you learn it. ah ah hospital báwo ah ah ah ti wọ ọgá ọgbà yìí ti wọ ọgá. ẹ jẹ́ ká lọ sí àmùbẹ́lá tóbi ẹ máa nálejò. owó jọ̀ọ́ torí ọlọ́run o má sọ fún mi pé dálejò mi lójú ló wá mi wá yẹn. báwo lẹ ṣe mọ̀ ẹ láàjẹ ni. bàbá sójà. Ah, àwọn náà ni. yéé. foyí mo lè fọ̀hún ló mú ológì ní kú sómi.